وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى ليتي أدوقف الله سبحانه وتعالى تياشي الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم عندنا وباقيلا دا صلاة تياشي ولنكم مباورة إلى النبي صلى الله عليه وسلم أتيا وصحابه àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. àwọn gẹ́gẹ́ bí hadith anabuwa Muhammad sallallahu alayhi wa sallam èyí tí a kà gbẹ̀yìn nínú hadith alkhamis wa tí a máa gbé o. الحديث الذي أخرجه الحاكم في المستدرك وابن أبي شيبة والقضاعي أصحاب العلامة الألباني رحمه الله في صحيح الجامع وفي صحيح الترغيب والترهيب ولن حديث عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعده عن محمد صلى الله عليه وسلم لم afọ عبد الله بن عباس يوتي wọn قال نبي ọ̀rọ̀ náà وهو tá anábì dẹ́n ṣe wá sí fún ni anábì ní iqtanim khamsan qabla khams anábì ní ọkùnrin àwọn kan márùn kan bẹ tí ó kọ́kọ́ wá tọ́ sí rí tètè lò wọ́n bó ti yẹ kéèyàn ó lò wọ́n tètè fi wọ́n ṣe tọ́lọ́hún kó tó ṣe kéèyàn fi wọ́n ṣe tọ́lọ́hún tètè fi wọ́n wá ìyọ́nú ọlọ́run ọba subhanahu wa ta'ala qabla khams síwájú nǹkan márùn-ún tí ó tẹ̀lé wọn nǹkan márùn-ún míì tí ó padà wáyé ó lè padà kọ bí kíṣe tọlọ́run yẹn kó mọ́ lọ bó ṣe yẹ kó lọ ìwá ìyọnu ọlọ́run ọlẹ́ má fẹ́ ní láǹfààní rẹ̀ mọ́ torí pé nǹkan márùn-ún kejì tí ó wà ó máa ń kó ayẹ àti ọ̀lẹ ó máa ń kó bá nǹkan márùn-ún alákọ̀ọ́kọ́ nù nínú àwọn kan márùn-ún yìí àti wá gbé kan yẹ̀wò díẹ̀ nínú ẹ̀ òun náà làbẹ́bọ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam ní sábàbà qabla haramik shababak qabla haramik arábìnrin tètè lo ìgbà ọ̀dọ́ rẹ ìgbà tó o fi ń bẹ lọ́dọ̀ qabla haramik síwájú kó tó di ìgbà tó o darúgbó ìgbà ọ̀dọ́ àkókò ni tí ẹ lè fi kó àánú ọlọ́run ọba jọ ìgbà ọ̀dọ́ àkókò ni tí ẹ lè fi kó ìyọ́nú ọlọ́run ọba jọ afun aláwọn àpèjúwe tó pọ̀ náà sọ̀hádà nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam ṣe pé ìgbà ọ̀dọ́ wọn òun náà ni wọ́n lò láti fi ṣiṣẹ́ ọlọ́run àwọn tí wọ́n pọ̀ jàǹtìrẹrẹ ṣe ànẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam tá ànábì sì kó wọn sí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ńlá iṣẹ́ ńlá iṣẹ́ ńlá tá à ń lè àti pé ànábì bá adélẹ́bù pé àwọn èèyàn fẹ́ lọ́ọ́ rí jagun ó sì rán usama ibn zayd ànábì sì fi jo lórí wọn usama ibn zayd njọ́tà Nabi ni kò máa lídìí ogúnjọ́ náà kò ju ọmọ eighteen years lo. yẹn ló fàgbà tá nàbì sallallahu alaihi wasallam kú láyé kó tó di pógun náà dé ẹ̀yìn kó ànábì tábùbákiri radiyallahu ta'ala anhu tó ti jẹ khalifa ó bá ní kó yá ogun náà ẹ̀ mọ́ wá lọ àwọn èèyàn náà padà fẹ́ mọ́ gbé yẹ̀wò pé rẹ̀ àbọ̀bákiri àtúntọ́tà nàbì náà sọ láti ronú gbà ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ náà pé aládùúgbò àwọn jàǹkẹ̀jàǹkẹ̀ yẹn ti pọ̀ nínú àwọn sàábẹ̀ ó ṣe wá jẹ́ pé ru usamatu ibn zayd tí ó jọ ọmọ ọdún méjìdínlógún lọ ọmọ eighteen years ó lára ní ọmọ lídìí ogun wa abubakar ní siddiq radiyallahu ta'ala anhu wa alayhi sahabati ajma'in ó ń dá wọn lóhùn pé ànábìrì lọ́mọdé kó tó fi so lórí wa kó tó lóhùn ní kó lídìí ogun sórí tá ànábì ti lálẹ̀ plan ànábì tó lálẹ̀ yèmí ò ní yí padà ẹni tí ó borí ogun náà nìyẹn usamatu ibn zayd ó borí ogun jọ náà ọlọ́sìn ní kó borí wálé ìyẹn túmọ̀ sí pé ìgbà ọ̀dọ́ a máa fi ń tètè ṣètò ọlọ́run ọba ní subhanahu wa ta'ala a lè ṣe máa ń wo báwo la ṣe máa fi ń wá àyọnu ọlọ́run ni látìgbà tá a bá ti ń bẹ ní ọ̀dọ́ alukur'an tí èmi àti tí à ń kàlẹ́ ní tọ́lọ́wọ́ ọba fi ṣe sábàbí fún wa tí àwọn sọ̀hábí anábùwà muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ṣiṣẹ́ lórí bí a ti ṣe máa kà á níjọ́ náà lọ́hùn ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ṣiṣẹ́ lórí alukur'an àwọn ọ̀dọ́ ni òun làwọn èèyàn Abubakar Siddiq rọdí làánù òun ni wọ́n ń lò ọjọ́ náà kó yá bó láyé ṣiṣẹ́ lórí bá ṣe fẹ́ kó alukur'an jọ. inú ẹni táwọn ibi ṣe tí Abubakar ṣe lórí wọ́n jọ ni Zayd ibn Thabit Zayd ibn Thabit rọdí Allahu ta'ala anhu lákòókò tí wọ́n ń gbéṣẹ́ yìí fún yìí ọ̀dọ́ níjọ́ náà látòjú ayé ànábùwà muhammad sallallahu alaihi wa sallam ìjọ́dọ̀ rẹ̀ tún kéré ju ìjọ́dọ̀ rẹ̀ gbà wá kiri lọ láti jọ́nà làbẹ́bùwà muhammad sallallahu alaihi wa sallam ti kọ́kọ́ yẹn gẹ́gẹ́ bí ìkan náà katabatul wahyi nínú àwọn ìpè tí wahyi bá sọ̀ kalẹ̀ ànábì àpè ní kéwìá zẹ́ni ibi ní sáàbì ó yẹ ìdìbò lọ́rí kọ́ kalẹ̀ òní yóò kọ́ òní yóò ṣiṣẹ́ lórí rẹ̀ bàtà Abubakar Siddiq al-Qur'an jọ tó yíjú àwọn tíìmù tó yàn ẹni tó yàn tó gé wọ́n tún parí yìí tán ó tún di àsìkò Usman lẹ́yìn lẹ́yìn lọ́hùn àsìkò Usman sì rèé sí àsìkò Abubakar Siddiq rọdẹlá àná á ní nǹkan bíi thirteen years ti gorí ẹ̀ kọjá ó tún di àsìkò Usman Zayd ibn Thabit yìí tí ẹ pé àtìgbà ọ̀dọ́ rẹ̀ ló ti mójútó ọ̀rọ̀ alukur'an ó dá àsìkò Usman òun náà ní Usman ibn Affan òun náà tún lò lórí pé kí wọ́n kó alukur'an jọ.

شيخ الإسلام ابن القيم الجوزية رحمه الله الإمام أحمد بن حنبل الإمام مالك بن أنس الإمام محمد بن إدريس الشافعي عليه رحمة الله الإمام النعمان بن ثابت أبو حنيفة رحمه الله تعالى أتى وجه جدانك الإمام سفيان الثوري سفيان بن عيينة أتبع دير عبد الرحمن بن مهدي gbogbo àwọn àbáàtà من دار pátápátá ìjọ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ Islam àtìgbà ọ̀dọ́ wọn kódà kan tó dégbà ọ̀dọ́ ni lódodo àwọn òbí ọ̀pọ̀lọpọ̀ wọn ràn wọ́n lọ́wọ́ pàtàkì jùlọ àwọn ìyá wọn tí wọ́n bí wọn wọ́n ràn wọ́n lọ́wọ́ àwọn ni wọ́n mọ darí wọn ya lọ́ha Qur'an ya lọ sí halkọ lágbájá wọn lọ́kọ́ hadith lọ́dọ̀ lágbájá ẹ̀ mọ́ lọ rí kọ́ ìmọ̀ lọ́dọ̀ lágbájá ẹ̀ mọ́ lọ rí kọ́ àkídà báwọn òbí wọn ṣe ràn wọ́n lọ́wọ́ rè ìgbà táwọn náà padà bí ọ̀dọ́ orí iṣẹ́ yìí náà lọ́wọ́ ṣe rí lórí. àwọn hadith al-Imam al-Bukhari alayhi rahmatullah ó wá di kí gbogbo àwọn àkókò ọ̀dọ́ wọn wọ́n ti hàn tó pọ̀ ní hadith anabuwa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́mọ̀rí alimami bukhari rí rahmatulah gba tó bẹ́ sọ̀rọ̀ ó ní òun ha hundred thousand hadith tó jẹ́ pé hadith tó sahih hundred thousand hadith tó jẹ́ sahih alimami bukhari alayhi rahmatulah aláwọn ha sórí aláwọn ha three hundred hadith tó yẹ pé kìí ṣe sahih three hundred thousand hadith tí kìí ṣe kí ni wọ́n lọ tí kìí ṣe sahih ó túmọ̀ sí ọba pa gbogbo ẹ̀ papọ̀ ó jẹ́ four hundred thousand hadith jẹ́mẹ̀jọ ìlú adadu tó tó wáyé ṣé ìgbà àgbà lè fi máa ń mójútó gbélé yìí ìgbà ọ̀dọ́ wọn láti fi iṣẹ́ lórí eléyìí owó táwa ń sọ yìí lẹ́yìn tí wọ́n ti há alukur'an láti fi parí kan tó pọ́ ọdún mẹ́wàá ni wọ́n ti parí ẹ̀ sojú ọ̀kan bá nílẹ̀ lé ní ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ogún ọdún ọmọ twenty one ọmọ twenty five ọmọ twenty kìíní kan láwọn ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ wa ẹ máa rí pé ọ̀gọ̀rọ̀ ń tẹ́lómi ó máa ṣe bí kẹ́ bá lórí social media bí kẹ́ mọ́ bá lórí facebook bí kẹ́ mọ́ bá lórí whatsapp bí kẹ́ mọ́ bá lórí tugo ló kẹ́ mọ́ bá àwọn ibi tẹ́ẹ̀tì mọ́ bá nìyẹn ó máa wá ya nǹkan síbẹ̀ gbogbo àsìkò ndọrọ rẹ̀ tó yẹ kó fi ṣe nǹkan gidi gbogbo ilé kò ní í ṣe àwọn ọ̀rọ̀ tí ó kàn lọ́wọ́ ọ̀rọ̀ tí ó kàn lẹ́sẹ̀ òní yóò mọ lọ rí dá sí káàkiri àsìkò tó sì yẹ àsìkò tó fi kó ìmọ̀ jọ tó yẹ kó fi kó ìmọ̀ jọ ni káàtà dórí social media yẹn ọrọ tó jọ mọ́rọ̀ ọ̀mọ̀ ní lọ́rán kú fi gbogbo ẹnu tí wọ́n gbogbo ẹnu náà ní lọ sórí tó mọ ti ń ṣe nú ẹ̀ yóò tún mọ gẹ́gẹ́ bá ti máa ń rò pé nǹkan tó lè kórí ibú bá nínú pọ̀ mbẹ́ bájúmọ̀ lè wo pé social media yìí lè wéètì àsìkò àwọn èèyàn bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá ń lo sí tó dáa kò ní ká kó òun wéètì àsìkò á kà pé inú àsìkò tóun mọ́ fi ń kà síra náà lèyìn náà torí wá pé nǹkan gidi ló ń fọ́lò torí fẹ́ gbé nǹkan tí ò gbádùn wá tó gbójú ara ẹ̀ fún un bẹ́ẹ̀ tó lọ síbi tó ti ń discuss nǹkan gidi tó benefit ń bẹ nǹkan míì ń bẹ bóyá bí tó ti ṣàǹfààní rẹ̀ ni o lè mọ́ gbọ̀ngàn wà sí mọ́ kódà bó wà ló jẹ́ àfa tó ń katira ọ́ katira katira ọ̀lẹ́mọ́ katira débẹ̀ tó yẹ pé ẹnìkan tó ń kàn ti kà á ní ó kàn ra òun kàn máa ṣí ẹ̀ ń tiẹ̀ pé òun gan náà kàn rí ẹlòmíì gan lè jẹ́ pé nǹkan ìjà àfa àti òtí ìjìnà tó tiẹ̀ òun kàn rí nǹkan kan yóò kàn ṣí ẹ̀ ní ìwọ tí wọ́n jẹ́ àfa àwọn bẹnẹfìtì ń ju òun gan lọ. àmọ́ pọ́blẹ́mù ta ni pé ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lè ní ìjọ ẹ̀ka mọ fàtìkò wa rán òun kọ́ làmọ́ rán alukur'an ò ti jòkó lára ẹlòmíì hadith ò ti jòkó àwọn masáìlì fìkìyà ń bẹ tẹ́lómi ò tiẹ̀ mọ̀ pé ó wà nínú ọ̀rọ̀ mímọ̀ mọ́ àwọn sáyẹn fi kì í àti pé àbímọ táwọn èèyàn ní ìdí kí wọ́n mójútó kí wọ́n kà á kí wọ́n gbàgbọ́ yọ ọ̀rọ̀ tí wọ́n pa wọn ẹlòmíì ò tiẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ fíkì ti exist nǹkan tó kàrí táwọn èèyàn náà tó fi olórí social media nìkan lónà ń bá káàkiri ṣé yẹ kó ní àwọn kan tó yín mọ mójútó nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nínú èèyàn fi mójútó ọ̀rọ̀ ẹ̀sìn èèyàn alimami ibn tèmíyà aleyhi rahmatulahi ta'ala ẹni tó bá kírun fájìrì tó báyìí wọ́n wà mọ bẹ́ẹ̀ lórí ibi tí wọ́n ti kírun yẹn tí wọ́n mọ ṣe àfikà tilawatul Qur'an tí wọ́n mọ ṣe zikir láti mọ ẹlọ́tọ̀ náà wọ́n subhanahu wa ta'ala títí títí títí tí ó bìrì pé òun yọ ìgbà míì ibi tí dúró ó bá wọn mọ nìyẹn ìgbà míì ibẹ̀ làwọn ọmọ tí ó ti wá tí òun ó ti dé níbi kọ́ yìí ti mọ̀ bá wọn bẹ́ẹ̀. kí la fẹ́ ni pé àwọn àsìkò ọ̀dọ́ wa yìí èèyàn gbọ́dọ̀ lò ó kò ṣe yẹ kó lò ó tànàbùwà Muhammad sallallahu alaihi wa sallam ṣe èké ń jẹ́ ká mọ̀ sí nǹkan pàtàkì ni torí pé yóò padà bọ́ lárúṣe ní tètè ló kọbla haromi before kí ogbó tó dé torí tí ogbó bá dé ní ẹ̀ bá ti bó ń dàgbà ọpọlọ ò ní lè gbé nǹkan púpọ̀ mọ́ ọpọlọ ò ní lè hàn kọ̀pánì mọ́ ọpọlọ ò ní lè ṣàwọn wàhálà kan títọ́ ọlọ́run ọpọlọ ò ní lè ṣe mọ́ bónọ́ọ̀sì yẹn ẹ̀ máa wá nígbà náà yóò ní ní torí bónọ́ọ̀sì kan tún bẹ bẹ́ẹ̀ tó bá lu àwọn àkókò yìí dáadáa ẹjọ́ tí ń gbọ́ ọ̀dọ́ rẹ̀ bó ṣe mójútó kìyàmù lẹ́yìn tó ń jí lóru tó yan náfìlà ló mójútó tilawatul Qur'an ó ti ní àwọn àwòrán ọ̀dùnkẹ́ pé ojoojúmọ́ nítorí wọn mójútó ní ẹ̀ka liwuridil yawmi ojúmọ́ ayé tó bá ti ba báyìí tó bá ti kí fagiri jẹ tán yóò kà yẹn yóò ti láwọn ibi tí ó kà ní alukur'an yóò kà á sì ní bí abiyusi méjì ní bí abiyusi kọ̀ọ̀kan ní bó ṣe máa ń kà lójoojúmọ́ ilé ayé rẹ̀ nìyẹn tó bá fi lè bá bẹ́ẹ̀ tó fi di kó di ogbó ìgbà ogbó wá dé nǹkan kan wá di lọ́wọ́ kò jẹ́ kó lè mọ iṣẹ́ ìṣe mọ́ pé ó padà dàgbà ó dògbó débi pé kò tiẹ̀ lágbára rú ẹ̀ mọ́ kò lágbára kó mọ sí mọ́ lójoojúmọ́ ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala ní rahmatihi ala ibade yóò sì ní ká máa kọ ẹ̀sán kó sì ń sin lójoojúmọ́ fún kí ló fà torí pé torí pé ìgbà ọ̀dọ́ rẹ̀ tó máa fi ń ṣe náà nìyẹn tó tó bá padà dógbó tí ò fi ṣe bẹ́ẹ̀ mọ́ ogbó làásọ̀ kó dé tọ́lọ́run yẹn sì ń wù ṣe lórí ẹsẹ ìgbà ọ̀dọ́ wa agbọ́dọ̀ ló dáadáa bẹ́ẹ̀ sì ní ẹ tó wá rí ìgbà ọ̀dọ́ òun ló máa ń júwe bí ọ̀la èyí ó ṣe rí yẹn ló fa ìtàn náà sọlá fi sọ̀rọ̀ kan ó ní ìdára ayíkọ ṣáàb awwala ma nasha ma ahli sunna farjo ó ní ọ̀tẹ̀ bá rí ọ̀dọ́ ọjọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ àwọn olùbẹ̀rù ọlọ́run ọba ló ń bá rẹ̀ àwọn ahli sunna wal jamaa àwọn ló ń bá rẹ̀ àwọn bó wọ́n láti lóyún tọ́rọ ẹ̀sìn ọlọ́run àwọn ló ń bá rẹ̀ àwọn bó láti gbé sunna bí tó bá di ọjọ́ ọ̀la o àwọn tó ti ń bá rìn àwọn náà ní ṣe wọn ìwà wọn ìlànà wọn náà ni ó mọ ọtọgbà tó bá dàgbà. فإذا رأيت الشاب أول ما نشأ مع أهل البدع ilé bá ti wá rí ọ̀dọ́ ńgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ àwọn oníbídà ló máa ń bá ní. àdúgbò báwọn oníbídà rè màálùkù sáà abúlọ́ba àwọn kò fi nù àwọn màálùkù fáà àbáwọn kẹfì àkẹfẹ̀rí ló ń bá ní. àbá ní torí pé tó bá bẹ̀rẹ̀ sí ń bá wọn níbi jọ àṣe láti kékeré rẹ̀ nígbà tó bá dàgbà tó ló padà mọ́ ṣe nìyẹn sọ́dẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ ọ̀dọ́ rẹ̀ àwọn pòkí ẹ̀ náà ló lọ ń bá rìn ní tí ó mọ̀ ṣe náà nìyẹn tó bá kékeré rí ló ń bá rìn àwọn tó bá dàgbà tiẹ̀ náà tó ló mọ̀ ṣe nìyẹn ìgbà ọ̀dọ́ ló mọ̀ ń júwèé bó lè yóò ṣe ṣe ọ̀la yẹn lidalik yanbaghi alayna an najtanima hadhihi al-khams qabla al ṣíwájú tí nǹkan márùn-ún míì kó tó di pé yóò dé bá wa a ti ṣàlàyé díẹ̀ lórí ti ọ̀dọ́ yìí láti ọjọ́ tá a kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu hadith yìí náà. anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ìkẹlẹ́ ìtànàbí tí wàá ní ká tètè lò anábì ni wàá sọ ṣáta kabla sọkùnrin ó ní tètè lo àlàáfíà rẹ̀ kabla mọ́rọ́dì ò kabla sọkùnrin síwájú kó tó di pé àìsàn ó dé tó túmọ̀ sí pé àìsàn ń bọ̀ àìsàn ó ṣèyàn pọ̀gbà tí yàn lálàáfíà tó lè gbápá tó lè gbẹ́sẹ̀ kí ló ń ṣe ń gbà náà tó ẹ́ sígbà tó lálàáfíà tó sì lápá tó lẹ́sẹ̀ tó lẹ́nu tó létí ẹni tó ń fi gbogbo ẹ̀ ṣe tí ó fi rí ọnu ọlọ́run ọba ni rẹ̀dùn wàhálà láì ló wá ẹnu rẹ ò máa fi sọ̀sọ́ kúso ò máa fi sọ̀rọ̀ bàjẹ́ bí kò máa fi ṣe àzùká bí kò máa fi ṣe tìláwàtul Qur'an bí kò máa fi ṣe wáàsí fáwọn èèyàn bí kò máa fi gba àwọn èèyàn nímọ̀ràn bí kò máa fi sọ ọ̀rọ̀ tí ò kánìkan tó ń fi ìgbà àlàáfíà rẹ ṣeré níjọ táìsàn bá tiẹ̀ máa dé náà táìsàn mọ̀ lè sọ̀rọ̀ bá dé mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ló sì nìkan máa pọn ẹ̀san fún ẹ nítorí pé níjọ tó lálàáfíà pẹ̀lú ẹnu rẹ yìí tó fi ń ṣe nìyẹn bẹ́ẹ̀ náà lè gbọ́rọ̀ wa kálí tí tiẹ̀ tó máa fi ń gbọ́ gbà táwọn etí ní àlàáfíà oníkó fi gbọ́rọ̀ ọlọ́run ni wọ́n bá mọ gbọ́ níjọ́ tí mọ́rọ̀dù bá dé báyìí tí ọlọ́run sì nìkan máa kọ ẹ̀san fún ọ nítorí pé mọ́rọ̀dù ó padà dé nǹkan ó padà ṣẹlẹ̀ sáwọn nǹkan dáǹkà yìí. sèhátẹ́ kọ́bílá sọkùnmi sọ àlàáfíà ẹni èèyàn tètè máa ń lò dáadáa ní síwájú kó tó di pé àìsàn ó dé torí pé àìsàn ó padà dé bá wa. ogbó alèlókè alèlọlẹ̀ alègbápá alègbẹ́ gbogbo tẹ́lifà ń ṣe lé gbogbo bẹ́ẹ̀ bí a ṣe ń rìn lọ táàrin bọ̀ yìí àìsàn lè padà bá ẹlòmíì tí ò ní lẹ́sẹ̀ mọ́ so bó o bá ṣe lu ìgbà tó lẹ́sẹ̀ o ní ó ju èfun ya o ní ó ju èbú ṣe lu ìgbà tó o bá ní lẹ́sẹ̀ mọ́ o ní adẹ̀ ju èpò ni wàá bá rẹ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala níjọ́ tó o bá ní lẹ́sẹ̀ mọ́ ṣé léyìí ó pàtàkì púpọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní wa ẹ kọ́bẹ̀lá sọ̀kẹ̀ anábì ní ọlá rẹ tó ní ni owó tó ní tètè ló dáadáa o kọ́bẹ̀lá bàkẹ́ torí pé òṣì lè padà fẹ́ gbẹ̀yìn àìní lè padà wá bọ́ kó ló lè jẹ́ pé lè pátọ́lá ti mílẹ̀ zàmà ó lè jẹ́ pé tó bá lówó díẹ̀ ìgbà kan tó gbọ́ tó ti ní ní fún àsìkò tó lówó yẹn tètè ló dáadáa ìwọ náà ṣàánú àwọn èèyàn ṣàánú ọmọ làkejì ẹni tó rí tọmọ rẹ orílẹ̀-èwe lọ sanwó skul ẹ̀ ní skul fees wọn ẹni tó rí sọmọ rẹ̀ tí ò rí aṣọ gidi wọ̀ raṣọ sọmọ tiwọn náà lọ́rùn bó ṣe rà sáwọn ọmọ tiẹ̀ lọ́rùn ẹni tó rí tí kò rówó lé san sanwó lé orí ọ̀nà ṣe sanwó lé tiẹ̀ àbí wọ́n ti kọ́lé ni sanwó lé tiẹ̀ nígbà tó wò sí ilé kọ́ káàmọ́ ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí lásìkò tá a níyì nítorí pé ìjọ tí àìlè bá tiẹ̀ fẹ́ dé kó tó di pọ́ lọ́wọ́ ọba gbó sẹ́yìn lẹ́sọ̀ ìjọ gbé dàlù àwọn ẹni tẹ́yìn náà ṣe dáadáa fún ìyàwó náà wò ó wò pé àá lágbájá náà kì í jẹ bẹ́ẹ̀ èrè táyé lásán nù ó jẹ́ ká gbọ́dọ̀ wà very very careful níjọ́ tá a bá fẹ́ mọ náwó fáwọn èèyàn a bá fẹ́ fowó sànú a bá fẹ́ náwó sítọ́ lọ́wọ́ ẹ má jẹ́ àmọ́ retí pé rìtọ́ọ̀nù ọwọ́ àwọn èèyàn là ń wá o torí pé o lè mọ̀ rí ẹ jẹ́ àmọ́ retí kọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala là wà ná fún so táwọn èèyàn bá mọ̀ alhamdulillah tán bá sanjọ́ alhamdulillah tán bá sanjọ́ kò sí tó kàn wá pẹ̀lú ẹ̀ torí pé ọlọ́wọ́ ọba làwọn bá dòwò pọ̀ àmì yẹn máa ń ṣe bẹ́ẹ̀ pé àníyàn tọ́lọ́ wọ́n kàn dé ni ah lágbájá ọmọ lágbájá ah mo rántí lọ́dún tí mi rí owó lé san ah òun lọ́mọ lọ sáàbì fún mi àmọ́ ah, lórí ẹ̀wọ̀n náà lé ni ah èló náà níbi gan ẹlòmíì rẹ jẹ́ àti lọ ta property nítorí tiẹ̀ tó rárò pé ìwọ ọlọ́run bá lò fóun náà sábàbí tó àmọ́ àwọn nǹkan wọ̀nyí àṣemọ́ àṣemọ́ ṣe kí tá a bá dẹ̀ ń ṣe àwọn nǹkan báwọn wọ̀nyí kò sí nǹkan tó máa ń mú wá fún yẹn ó máa ń padà mọ́nìtọ́nù tó dá wa ni ṣògì náà àsìkò tó ní àsìkò tó lọ́lá àsìkò tó wà nípò tó wà nípò kó mọ gbé àwọn èèyàn sókè má wò pé o ti yóò ti ẹ ní tìtẹ nìkan kẹ fa àwọn ẹni tọ́wọ́ wọn bá wà nílẹ̀ fa wọn sókè àwọn ẹni táwọn náà nídìí káwọn èèyàn mọ̀ wọ́n jẹ́ káwọn èèyàn mọ̀ àwọn náà àwọn ẹ̀sùn wọn káwọn náà wọ́n ti wà láwọn kò kan tó dẹ̀ lágbára fi wọ́n síbẹ̀ tètè lò wọ́n síbẹ̀ nítorí pé njọ́ kí nǹkan bá tiẹ̀ fẹ́ ṣèwọ́ náà mọ̀ retí pé ó ṣeé ṣe káwọn náà kọ́ lọ́ lò wọ́n sábàbí sìmọ̀ pé lọ́wọ́ bá lọ́wọ́ bá dòwò pọ̀ tóró lè ṣeé ṣe kán mọ̀ mọ́ tó yára mistake tẹ́lómi ìmọ̀ ń ṣe tíṣe olóore bí máa ń ṣu ni pé tó bá ṣoore fáwọn èèyàn táwọn èèyàn wá fi ibi ṣu adójọ́jú wá ṣu yàn báyìí ẹ́ nígbà tí òjò àárẹ̀ ṣe dáadáa mọ́ àṣetọ́nù ti dẹ́tẹ̀ ẹ̀jẹ̀ nìyẹn o. ìgbà tá a bá ti ń ṣoore àti ń ṣe nítorí káwọn èèyàn lè sanwó alẹ́sàn padà a máa ń ṣe nítorí kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala lè sanwó alẹ́sàn ni tó dà táwọn èèyàn bá fọkàn fa àníírí wọn páwọn la ṣe nǹkan fún tó tó bá ti ń ṣe nǹkan fún yàn tó ń wò pẹ́ nìyẹn ló ń ṣe fún olè kábàámọ̀ ká tún gbàgbọ́ rẹ̀ àárín yìí náà dáadáa gbogbogbò lówó fowó ẹ̀ ṣe dáadáa kó tó di báyìí ní máa dé yìí láníyàn pé wọ́n ṣà ń kí fọlọ́run ọba tó ní o máa ṣe ọ̀dọ̀ ọlọ́run yẹn dání kó ti máa retí ẹ̀san tó bá ṣe báwọn èèyàn táwọn èèyàn bá wá mọ rírì ẹ̀ máa rí nírì pé èèní ló jẹ́ ìyẹn gẹ́gẹ́ kọ́ lẹ̀san ẹ̀ lásán nìyẹn ẹ̀san ẹ̀ kọ́ ni pé tó o bá ti ṣe dáadáa fáwọn èèyàn kẹsàn kan ṣe dáadáa fún ẹ padà ẹ̀san ẹ̀ tọ́lọ́wọ́ bá tàdé nǹkan ẹ̀ ìyẹn bónọ́ọ̀sì ló máa ń jẹ́ tọ́lọ́wọ́ bá ṣe fún èèyàn bẹ́ẹ̀ ẹ̀san gbogbo náwó náwó ẹ̀san gbogbo sàánú sàánú ẹ̀san gbogbo ẹni tó máa ń láàánú ọmọ làkejì ẹ̀ lójú ẹ̀san ẹni tó máa ń rọ̀mọ̀ ìyá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń rí lára rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà. àbúrẹ́sẹ̀ yẹn wá sí lọ́rin tí ẹ̀san lọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn lè mọ̀sán ẹlẹ́sàn yẹn o àdẹ̀jẹ́ ti ṣe olóore yẹn ṣu ẹ lẹ́sìn máa lẹ́nu mi ìdúró pé ọlọ́run àti mọ̀ lò láwọn sábàbí fún nǹkan tó dáa táwọn èèyàn bá ti wá bìtúrẹ̀ àbáwọn èèyàn wọ́n jàǹbá ẹ̀ abáwọn èèyàn wọn ò mórè yẹn fún yóò sì ló gbórè yẹn kalẹ̀ à ọmọ ìyá mi òun lùzù ni òun ẹni tó bá ń ṣe inú ilé ní mọ̀ pé òun ò òun lọ́wọ́ mọ́tò káwọn èèyàn dájú ara ẹ ló ń dájú tó bá mọ̀ torí gbogbo ohun tó ń ṣe àwọn ènìyàn kọ́ ló yẹ kó máa the first place ọlọ́run ọba wa subhanahu wa ta'ala à ń ṣe fún ló yẹ kó ṣe é tí ó sọ ó lè pọ́sibù kò sàánú yẹn báyìí kiri ẹnìkan kìnìkan kìnìkan wọn lọ rẹ kìnìkan wọn á nílò owó ó wá sanwó ọsibítù ẹ ó sanwó gbá ó sanwó àwò ẹni ilé ẹ̀sùn jáde lọ ọsibítù tán nígbà tí ìlú ọkọ ṣe àbòsí àbí jàǹbá fún ìwọ náà ló kọ́kọ́ ṣe jàǹbá fún ọmọ ìyá mi má jẹ́ kí yẹn ó kó bá níyàn dáadáa àti iṣẹ́ dáadáa tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ o bó bá tún rẹ lòmíì lọ́la tún náwó lé wọn lórí tẹ́lòmíì bá tún nídìí ìrànlọ́wọ́ lọ́la tún ràn án lọ́wọ́ ẹnìkan ò rí lé gbé owó àgbà sílé ó gbà á sínú ilé tán ó wá lọ lé yamayama ó banú lé jẹ́ ó ṣe gbá ó ṣàwo ó wá nítorí ẹ̀mí iṣẹ́ nígbẹ́ lómi ìsínú ilé yìí mọ́ àmọ́jọ ah, ṣe bẹ́ẹ̀ àníyàn tó ni kí wọ́n ní mọ̀yẹ́ kí ṣe ìtọ́nù gbabẹ̀ yẹn wọlé mọ̀yẹ́ kẹ́ni náà tó wá jẹ́ ṣe ìtọ́nù fún ọ toró òun lórí bẹ́ẹ̀ yorùbá gánàdẹ̀ parí ọ̀rọ̀ kan yorùbá ní tá a bá ní adiju kẹ́ni burúkú fi kọjá kẹ́ni erégó fi lọ àlímọ̀ tá a bá yìí sọ pé bí ejò ṣe gùn ọ̀rọ̀ àwọn àbáyọ̀ nù Anda bá ní bí ejò ti gùn ní ká ṣe dáná rẹ̀ á sun gbogbo òlu ìdí nìyẹn kì í ṣe báwọn èèyàn bá ṣe wà àbí bá ṣe ṣe a máa jẹ́ kó máa chéǹjì ntọ́lọ́wọ́n ọba ti gbé kalẹ̀ fún wa ọlọ́run ti gbé kalẹ̀ fún wa pé ẹ máa ran àwọn èèyàn lọ́wọ́ ọlọ́run ti gbé kalẹ̀ fún wa pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi olúwalẹ́nìkan ò lè tí ìdónígbàgbọ́ tó pé pérépéré àfìgbà tó bá tó ń fẹ́ fọmọ làkejì rẹ̀ irú nǹkan ti ń fẹ́ fún ara rẹ̀ so káwọn ó lè rí ẹ̀sẹ̀ gidi gbà lọ́dọ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala àwọn ó sì máa mójútó sí olóore táwa bá ń ṣe fáwọn èèyàn lọ àwọn ó sì máa mójútó dáadáa tá a bá ń ṣe fáwọn èèyàn lọ nítorí pé àwọn èèyàn tó ọ̀rùn wa ń bá dìlì àwọn kọ́là ń bá dìlì ọlọ́run la fẹ́ bá dìlì ọ̀dọ̀ ọlọ́run la ti fẹ́ gbẹ̀sán àmọ́ ọlọ́run ọba ò gbé pẹ̀lú wa nú ayé tá a bá ní ọlọ́run kẹlẹ́ àmọ̀ sí nǹkan náà sí lọ́dọ̀ kò wá kò nídìí ẹ̀ kò wúlò fún un ó ti ní jẹ́ bá ṣe àwọn èèyàn náà tó ṣe n'ala ní wàhálà àdìsí ọba kúndùn jù pọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ló padà mọ kwẹ́sọ̀n àwọn èèyàn pé emi ó rẹ èmi ọlọ́run ọba láyé ọ̀tìtì ẹ̀ wo bọ́ọ̀tì sàánú èmi ọlọ́run tó ọ̀rẹ́ ọlọ́run bò ní ọba wa bẹ́ẹ̀ kọ́ ó rẹ lágbájá ọmọ lágbájá ó sì yẹ kọ́ ọ̀nà lọ́wọ́. àwọn ẹlòmíín bẹ àwọn nǹkan tí àwọn tọ́lọ́wọ́ bó àìsí máa ń torí kan fi fi ṣú wa ká mọ̀ ṣe dáadáa mọ́ torí pé àwọn èèyàn kọ́ là ń ṣe é fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà jẹ́ ní tó yẹ ká gbọ́dọ̀ mọ́ retí ni pé àwọn èèyàn mọ́ retí pé wọ́n máa disappoint ẹ̀ tó bá ti dáadáa fún wọn báyìí kò síbẹ̀ náà wáyé súnmọ́ ẹ tó mọ́ retí pé ẹni tí mo ṣe fún yìí yóò padà disappoint mi so that nígbà tó bá padà gbé disappointment rẹ̀ dé kò ní affect ẹ púpọ̀ ó kàn máa máa wá kàn máa wò ká á ah, ah, ṣùgbọ́n àwọn èèyàn tiẹ̀ mọ́ nígbà yẹn ó kàn máa kẹ́kọ̀ọ́ ni ọmọ ènìyàn ọlọ́run ló mọ bó ti dá wa o ṣùgbọ́n wọ ọlọ́wọ́ ọba rẹ oníkùnmọ̀ bá dúró ṣàdúṣọ ńlá àtọ́lá ní bí náà kábìlà fàkìrì owó rẹ tọ́ rí kójọ tètè ló ṣáájú kó sì ò tó dé torí sì ó dé ilà an yasha Allahu rabbul alamin anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó wà ní wà faradak àsìkò tó bá lẹ́sbìzì àsìkò tó ráyè títí ó pọ̀ lọ́wọ́ rẹ̀ anábìrin tètè ló kábìlà ṣúgbìlẹ̀ síwájú kó tó di pé àìní rojú máa dé àsìkò tó ráyè pàtàkì jùlọ àsìkò ọ̀dọ́ dẹ̀ lásìkò yẹn èyàn máa ń ráyè gẹ lásìkò ọ̀dọ́ torí kò sí pé òun fẹ́ lọ sí wàhálà kọ́mọ kan fẹ́ jẹun kò sí pé ìyàwó kan fẹ́ jẹun kò sí pé ẹnìkan fẹ́ ṣe kinní kan lẹ́yìn kó lọ sùn kó dé kó lọ lé kó lọ wọ́n tọ́lọ́sà gbogbo àwọn àsìkò yẹn yẹn ti máa ń lò wọ́n ni àsìkò tí wàá kàn fi sùn kalẹ̀ àsìkò tí wàá kàn fi rojọ́ àsìkò tí wàá kàn fi rìn káàkiri àdúgbò jòkó síbì ha

tètè gíráàbù ẹ̀ o tètè ló dáadáa o kọ́bùlà mọ́ o tètè síwájú kíkó tó dé kí ló fà á sẹ́ni tí kú bá ti dé ìyẹn ti parí iṣẹ́ tí kú bá ti dé ìyẹn ti parí iṣẹ́ orí tí kú bá sì ká wa mọ́ náà láti bẹ̀rẹ̀ sí iṣẹ́ lọ́bàá Muhammad sallallahu alaihi wa sallam pé màmá àtàkọ́dọ̀ kọ́ ọmọ ti pè yàwó tó nígbà tí yẹn bá ti kú bá lè jáàmọ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀ náà níbo sì ni yóò ti bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ bí iṣẹ́ tó bá ti bẹ̀rẹ̀ lànà bí iṣẹ́ ni tẹ́ẹ̀mí bá ti pẹ́ ọ̀kan lọ́rùn ẹ̀ báyìí tètè lóṣìṣẹ́ ọlọ́run máa lóṣìṣẹ́ àti ibi rí ọnu ọlọ́run máa lóṣìṣẹ́ àti ibi rí àánú ọlọ́run máa lóṣìṣẹ́ àti ibi rí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run kọ́pùlà máa wò síwájú ikú torí pé ikú máa dé ikú yẹn ń bọ̀ yẹn máa tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí táà níbo wa Muhammad sallallahu alaihi wa sallam sọ fún wa ìkìlọ̀ ló jẹ́ àyà kan bẹ́ẹ̀ ní alukur'an tá a kà fúnra wa ń sìn nínú suratu zuma ní kálukú wa náà ká gbé kur'an suratu azuma tí gbogbo táà nábì ní tá a bá tètè máa lò dáadáa ọmọ ànábì ádámù padà ń bọ̀ wá kábàámọ̀ lórí ẹ̀ àti àlàáfíà wa ni o àti ìgbà ọ̀dọ́ wa ni o àti ìgbà tá a ní ọrọ̀ ni o àti ìgbà tá a ráyè ni o àti ìsẹ̀mí wa tẹ́ ní tá ń lò yìí opportunity ni opportunity pé tó bá bọ́ tán a máa fẹ́ mọ iye ọlọ́run mọ jẹ́ kí ni àti jẹ́ nítorí pé àlùkìyàmọ̀ láti lọ rí mọ iye ẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala láti bí àyà 54, four nínú súrọ́tù zuma. ọlọ́run bá wa ń fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ bá a ṣe gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ ara wa àti bá a ṣe gbọ́dọ̀ ju gbogbo ìgbésí ayé wa kalẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala síwájú kó tó dijọ́ gbé lálùkìyàmù síwájú kó tó di pé ńgbà tí ìyà ìyà bá bẹ̀rẹ̀ sí ní jẹ ọmọnìyàn nígbà náà làátó wa mọ̀ mọ̀ pé àṣùyẹ ká mójútó tọ́lọ̀ bọ́n tá a sì mí lọ sókè tá a sì mí lọ sílẹ̀ opportunity ńlá ni o it is a great opportunity tí o pé tó bá ti tán gbé dàlùkìyàmọ̀ nígbà tọ́lọ́run ọba bá bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ àwọn tí wọ́n bá lo àwọn nǹkan tá a kálẹ̀ yìí dáadáa tí wọ́n lo àlàáfíà wọn dáadáa tí wọ́n lo ìṣẹ̀mí wọn dáadáa tí wọ́n lo ọrọ̀ wọn dáadáa tí wọ́n lo ìdọ̀dọ̀ wọn dáadáa yìí tèmi àti nílé mi yìí òun làwọn padà wọn á béèrè lọ́wọ́ ọlọ́run èmi àti yín sì ní bẹ́ẹ̀ so lásìkò tá a ní yìí àbí káwa náà tètè lò àwọn padà máa bèèrè ọlọ́ọ̀lọ́ ti ẹ̀ fún wa lọ́pọ̀túnìtì pé káwa náà kàn ti ẹ̀ padà sínú ayé yẹn káwa ti ẹ̀ sí níbi padà báyìí káwa náà ti ẹ̀ lọ ṣe dáadáa ọlọ́ba subhanahu wa ta'ala olúwa ní kúlì ya ìdáàdì láti yá fífi tẹ́lẹ̀ nìyẹn olúwa ní ànábì sọ fún àwọn pé mo pe àwọn ẹrú mi alladhina asrafu ala anfusihim àwọn ẹni tó ṣe pé wọ́n kọjá àlà lórí ara wọn ìyẹn ni pé ńgbà tán wà láyé wọ́n ti dẹ́ṣẹ̀ àwọn ìwà tá ní kí wọ́n má wù wọ́n ti wù ú àwọn ẹ̀ṣẹ̀ tá ní kí wọ́n má dá wọ́n ti dá àwọn ìrìn tá ní kí wọ́n má rìn wọ́n ti rìn ọlọ́run bá níta ń pe gbogbo àwọn ẹrú mi bẹ́ẹ̀ kúlí yá ìbàdí. أعوذ قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم قل يا عبادي الذين أسرفوا آية 53 آية 53 قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقلقوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم ó ní ànábì sọ pé mo pe ẹ̀yin ẹrú mi o alladhina asrafu ala anfusihim ẹ̀yin ẹrú mi tó ṣe pé ẹ ti kọjá àlà lórí ara yín ẹ ti ṣe àwọn nǹkan tá a ní kẹ́ ẹ má ṣe. olùwádìí láti ẹkùn náà tó min rahmatillah ọlọ́ni ẹ má já kàn mọ́ náà bí àánú ìlú ọlọ́run ẹ má rò pé ẹ lè rá foríjì mọ́ ẹ á èèyàn tẹ́mi yìí ti pa láyé láti náà tó min rahmatillah zina tèmi ti ṣe láyé la taqnatu min rahmatillah gbájú ẹ̀ tèmi ti ṣe láyé la taqnatu min rahmatillah ìyàwó ọlọ́run ló mọ iye ẹ̀dá tí bá tiẹ̀ jẹ́ la taqnatu min rahmatillah ọlọ́run ló onílẹ̀ tí mo ti gbà la taqnatu min rahmatillah ọlọ́run ló mọ iye àwọn ọmọ tí mo ti jábàálé wọn tí mo bá tí wọ́n jẹ́ dànù láàtẹ́kùnà tó mi rà màtòlá olùwádìí gbogbo orú ọ̀ràn tẹ́ bá lè wò ó dá ẹ má já kàn múná bí anú èmi ọlọ́run ọba wo. olùwádìí torí pé iná lọ́ọ̀hà yàgò fi dùnú bàjẹ́ ní dájúdájú ọlọ́run ọba tẹ̀ ń ṣe yìí ọba tí mo ń forí gbogbo ẹ̀ṣẹ̀ jìyẹn gbogbo ẹ̀ṣẹ̀ iná lọ́ọ̀hà yàgò fi dùnú bàjẹ́ jẹ̀míàn gbogbo ẹ̀ kò sí bí ẹ̀jẹ̀ náà ti lè wó tó tán bá lọ gbúgbá ẹ̀ṣẹ̀ kan ló mọ̀ burú jù láyé wallahi alazim téèyàn bá ti wọ́ lọ́wọ́ balala foríjì tó túbá tí ò padà sí díẹ̀ mọ́ wallahi lọ́wọ́ bó foríjì ẹ̀ṣẹ̀ tó yẹ kí táwa gan bá gbọ́ pé áá ah, èèyàn ah, ti wá dẹ́ṣẹ̀ tó tó báyìí wallahi alazim èèyàn lè rá foríjì lọ́dọ̀ ọ̀nà kéèyàn lọ sí káàbà bó ti wà káàbà kéèyàn wá lọ bẹ̀ kó sì jùmọ̀ bùsí bẹ́ẹ̀ gbìí ọlọ́mọdé àríwẹ̀ o bó jẹ́ pé nínú Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé àlìkíámọ̀ dé tí àlìkíámọ̀ sì ń bọ̀ ó ní kó lórí búùkù ó padà wá yóò sì wú káàbà àmọ́ bò láńlọ́ di pé níbi táwọn èèyàn wá kójọ sí káàbà tó ti ń tàwa àbùtọ́ sí ọlọ́run kẹ́nìkan ti jùmọ́ bẹ́ẹ̀ gbìyì kí millions of people náà mùsùlùmí ó yẹ tó bá ilé dìde tó ń gbé ah ọlọ́run èmi náà mo ṣèyí tán ọlọ́run dákun foríjì mi ọlọ́run dákun ṣàforíjì fún mi ọlọ́run yìí tún débi ẹ̀ mọ́ tó sunkún tó tó jẹ́ fi ọkàn tó ìtúbà rẹ̀ yẹn dé ọkàn tí ò padà sí ẹ̀ mọ́ tó rí gírẹ́ẹ̀dì kó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ tọrọ àforíjì lọ́wọ́ ọba làyé dìde lọ́ha gọ̀fúrọ̀ rọ̀hìnà ẹ wọ lọ́wọ́ ọba mi ni o yóò sì bọ́ lọ́wọ́ ọba ní aláforíjì ọba tí mo ń kẹ́yìn ẹ wọ́n rúdọ́kùnrin kan ṣe ní Australia ní two thousand and nineteen tá a lò lọ́yìn tó kàdé bí wọ́n mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní dàbá bólẹ̀ pàpàpàpàpàpàpàpàpà jẹ̀mọ́ tó bá mọ̀ dé lọ́la tó bá mọ̀ ní ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah gbogbo tó ti sẹ́yìn nìjọ́mọ́ ó di àṣegbé níwájú ọlọ́run ó di kí lápé ó di àṣegbé níwájú ọlọ́run inna allaha yaghfiru dhunuba jami'an. olùwárí inna allaha yaghfiru dhunuba jami'an dájúdájú ọlọ́run ìmọ̀ ń ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fún yàn lápapọ̀ ni o gbẹmí ọgbọ́lọ́wọ́ ọba ti nínú ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́ yìí forí ẹ̀jìn yẹn ìran àwọn ẹ̀ṣẹ̀ bíi mélòó kan ni ẹ̀ṣẹ̀ tá a bá tú bá ń bí ó ṣeé ṣe sí ni kọ́lọ́wọ́ mọ́ forí ẹ̀jìn yẹn ó sì ṣeé ṣe kó mójú kó ń bẹ ẹ̀ṣẹ̀ kábọ́ ọlọ́run wó rogún ọlọ́run èé forí ẹ̀jìn yẹn àbí tó yẹn bá túbá bí yóò bá túbá tó fi bá kú olúwa ti ní inna Allaha la yaghfiru àìyíṣọ́ràkà lò ó láwọn wa ta'ala ò ní forí jíìyàn o níjọ téèyàn bá ba àwòrògùn pẹ̀lú pé téèyàn ò ni o ọlọ́wọ́ tún yan bẹ́ẹ̀ náà pé wàyẹ́ bò fi rùmọ̀dù nàzàlíkà lè mọ̀ yẹ̀ṣà ẹ̀ṣẹ̀ tó bá ti wá kéré sílẹ̀ yìí arímọ̀ mi ni pé ẹ̀ṣẹ̀ tó bá ti yàtọ̀ sílẹ̀ yìí ọlọ́run ọba lè forí ẹ̀jìn ọlọ́run mi gbà kò àti náà ni ìmọ̀ tí wọ́n ní ẹ̀ṣẹ̀ tó jù ú lọ wà irú ẹ̀ ní alẹ́kẹ́dìbò alọ́lọ́ ká máa pa irọ́ ọmọ náà ọ̀rọ̀ tọ́lọ́wọ́ ọbọ̀ òsọ ká máa ló sọ ẹ̀ṣẹ̀ nídúbẹ̀ tóbi ju ká bá worogun rọ̀ torí pé ẹni tí ń bọ́ lọ́wọ́ worogun náà ti kó ó wà nínú tó ṣe náà nù òun náà dáadáa parọ́ mọ́ lọ́wọ́ ọba rẹ̀ lé ní bọ́ lọ́wọ́ ọba worogun àmọ́ kí làkàn fẹ́ mú jọmọ́ ni pé sábà ní ẹ̀ṣẹ̀ kan bẹ tí yóò lè wá láíláí ó ní kéèyàn bá worogun téèyàn ò sì túbá ni o ẹni tí ń ṣe ẹbọ tí ń ṣe òkú tí ń bọ ọ̀sà tí ń bọ ọpẹ tí ń ṣe kẹfẹ rí tí ń ṣe gbogbo ẹ kiri ìjọ tó bá tú bá kó wò ṣe bẹ́ẹ̀ mọ́ olóòrà foríjì ọlọ́run àmọ́ bí èèyàn bá kú sórí ẹ̀ṣẹ̀ ó ṣeé ṣe kéèyàn rà tó bá ti yàtọ̀ sí kéèyàn bọ́ ó sì ṣe kéèyàn rí ọba ní gbogbo ọlọ́run dájúdájú ọlọ́run ọba ọba tí mo ń foríjì ni tí mo ń kẹ́ni ni nígbà tó lọ́wọ́ wa sọ ilé ìfún wa tán tó júwe bó ṣe aláforíjì olúwa wa ni wa àníìbù ilà rabbikum. wa àníìbù ilà rabbikum wa àtìmú olúwa ni wa àníìbù ilà rabbikum gbogbo yẹn tètè sẹ́ni padà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba yín o wa aslimura ẹ sì lọ́ọ̀rẹ́ juwọ́ ju sẹ́lẹ̀ fún àṣẹ ọlọ́run kẹ́ ọlọ́run ní ẹ tètè gbà fàfọ́ lọ́hùn kó tó di pé ìyá náà ó dé bá yín o. túmọ̀ láàtún sọ̀rọ̀ tí yàtá àti sọ yìí bá dé tèmi ọlọ́run bá ń ṣàdé fún yìí ẹnìkan kan ò ní ràn yín lọ́wọ́ o jọ̀mọ́ ẹ kíyèsí o ẹ tètè gbà fàfọ́ lọ́hùn ẹ tètè foríjì ẹ tètè wá foríjì ọlọ́run síwájú kó tó di pé ìyá náà ó dé túmọ̀ láàtún sọ̀rọ̀ tí ìyá yìí bá wá dé kò sẹ́ni tí ó ràn yín lọ́wọ́. wá ẹ kíyèsí mẹ́rin níyà alákọ̀ọ́kọ́ ọlọ́run ní ẹ tètè gbàfà síwájú kí ni ó tó dé ìyàwó tó dé ẹ máa fi ronú àdìsí yẹn náà ègùtẹ́ni khamsan qabla khams ẹ lo nǹkan márùn kan kí nǹkan márùn kò tó dé ọlọ́sọ lẹ́lẹ́kejì pé wattabi'u ahsana ma unzila ilaykum wattabi'u ọlọ́ọ̀ni ẹ tètè máa tẹ̀lé tó dáadu nù tá sọ̀kalẹ̀ fún yín o tá sọ̀kalẹ̀ fún yín látọ̀dọ̀ ọlọ́run ọba yín. ọlọ́ni ẹ tètè ya tẹ̀lé tí mo sọ kalẹ̀ fún yín ní ṣe alukur'an àti sunna síwájú kí ìyàwó tó dé bá yín lójijì wà á sùn láti ṣòro tẹ́yìn bò ní màpé ya ní dídé òjijì dé tán èkìtẹ́ ni khamsan ẹ máa kíyèsí pẹ̀lú ayé àtàǹkè lọ yìí náà à ń tẹ̀kú ra nafsun ya hasrata ala ma farrata bi janbillah. أن تقول نفسي يا حسرة olúwa ni kó tó di tẹ́ẹ̀mì kan wà máa sọ̀rọ̀ tẹ́ẹ̀mì kan máa sọ̀rọ̀ ní gbé ah yá àṣọ̀rọ̀ tà mo mà dáná o mo mà ṣòfò mo mà pàdánù tí mo mà fọwọ́ ara mi fà tí mo ṣàṣe ètò ń bí òfin ọlọ́wọ́n ọba yìí wà nǹkan lámìnà sàkì yìí bó ti ẹ̀ṣẹ̀ nígbà tí mo ń bẹnu ayé mo máa ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ nígbà táwọn èèyàn bá ń ṣe tọ́lọ́run subhanallah yẹ̀yẹ́ ni máa ń fi wọ́n ṣe wọ́n mọ̀ sàkún fún wọn á kó ló di pé mi kan ó mọ sọrú eléyìí ẹ tètè gbá o. kó tó di jọ́ àbíjọ́ tí yà náà sọ pé láwọn ànàwọ́ àhàdá ni ah, kádẹ̀ nígbà tá a wà lé ayé ara àwọn lọ́wọ́ ọba lèmi náà kó tó dijọ́ náà ọlọ́run ti ní wa àníbù ilà rabbikum wa aslimu la tí gbogbo wa náà táwa náà ń bẹ láyé lè ní opportunity ńlá la ní o ìjọ àlùkìyàmọ́ àwọn nǹkan ń sọ gbólóhùn yìí ọlọ́run jẹ́ káwọ́ wà nínú wọn o sùkáwà náà bá a lè máa sọ̀rọ̀ àwọn gbólóhùn báyìí àfi ká tètè lo ìbítẹ́nìm khamsan qabla khams. ìgbà ọ̀dọ́ wa àlàáfíà wa gbìnà wa ọ̀rọ̀ wa tá a ní àsìkò tá a ní tá a ráyè yìí ìgbé ìsẹ̀mí tá a sì tẹ̀mí tá a mí lókè tá a mí lọ́lẹ̀ yìí ká tètò lò ó síwájú kó tó di pé gbogbo nǹkan márùn tó lè tẹ̀lé lè mọ̀ tẹ̀lé kó tó di pé irú ọ̀rọ̀ báyìí ni ó mọ̀ jáde lẹ́nu tiwa náà kọ́ lọ́mọ́ síwájú bẹ́ẹ̀ o àwùjọ kú làhínà tààrọ̀ làhánà. àwùjọ kú làhínà tààrọ̀ làhánà. ọlọ́ni àwọn tẹ kú làhìn ẹ̀tọ́rọ̀ làdà àbíkẹ́ ní kọ̀ọ̀kan ó sọ́ngbà tó bá rí ìyá ọlọ́run tọ́lọ̀ bẹ̀bí jẹ́ tán ma wá ní aláwo anàlì kárọ̀ ká ní mo láǹfààní kí n tiẹ̀ padà sáyé àti ń lò lé táwa ń lò táwa tún lò ń o àwa náà lè padà wá nu wọn bá tètè o àwọn kan ti báyìí àwọn baba ńlá bá bá ìlú àti ẹran tí ń padà sáyé ó ti bọ́ fáwọn ọlọ́run má jẹ́ káwọn ẹnu sọ dúgbò lóyún àbẹ́lọ fáwọn náà kó forí jù wọn. ṣé èmi àti yín gbà wá nìyí àwọn èèyàn kan padà bọ̀ wá sọ pé àlàó ànàlì kárọ̀ ká ní mo tiẹ̀ láǹfààní tí ì tiẹ̀ padà sáyé lẹ́ẹ̀kan péré àmì náà bá ilé débẹ̀ inú àwọn tí ó mọ̀ ṣe dáadáa ní ìmọ̀ wa gbogbo dáadáa tán ní amọ̀ṣe tí mo mọ̀ ń pẹ́ tí kú sí gbogbo ẹ̀ ní ìmọ̀ ṣe èmi ló mọ̀ kírun èmi ló mọ̀ gbàwẹ̀ èmi ló mọ̀ nífẹ̀ẹ́ ọmọ làkejì èmi ló mọ̀ ṣe dáadáa ìmọ̀ ṣe dáadáa sọ́mọ nìyẹn ìmọ̀ ta ọmọ ọlọ́mọ ìmọ̀ ṣàánú wọn ọmọ tèmi náà ìmọ̀ ṣàánú wọn àwọn ìyàwó ìtọ́jú wọn ọkọ mi ìgbọ́rọ̀ sí lẹ́nu gbogbo àwọn nǹkan tá à ń ṣe lé nìkan ní ẹ mọ̀ ṣe lé mọ̀ ṣe lé mọ̀ ṣe lé tọrọ èèyàn bá padà já sí yàǹjọ́ ìgbé ìdàlùkìyàmọ̀ èèyàn ò mọ̀ tàn mọ́ ọ̀sẹ̀ làwọn kani má sì láǹfààní àti ẹ̀jẹ̀ padà kódà bó ti pé èyí lòdì sẹ́jú mélòó lọ fàákùnà mìíràn ni wọ́n sì ní kékeré lọ́rọ̀ wà náà wọn tí ó mọ̀ sí dáadáa. ìgbìtẹ́ni khamsan qabla khams. sọ àwọn nǹkan márùn-ún tá ànábì ní a tètè lò yẹn ìjẹ́ a tètè lò kí nǹkan márùn-ún tó lè tẹ̀lé yìí tó lè má tẹ̀lé olùwà náà wà ń dá àwọn wàkùn la ilaha illallah ọlọ́run ní bàlá ẹ bára rẹ̀ dà sọ́hùn ọ ìgbẹ́nu rẹ̀ sọ́hùn ìwà wo ni tó bá délé ayé ọ ṣe dáadáa ìwà wo ni ẹ kálọ́lọ́run bá ṣe ọ ní ẹni tó tẹ tó mọ̀nà ni ọba mọ̀ wà nínú àwọn tí ó bá mọ̀nà ìwà wo ni ẹ kálọ́ ti mọ̀ láyé ni ọba ti ṣe kíní kí ọ ìgbẹ́nu rẹ̀ sọ́hùn ọlọ́run ní àbíwọ̀ yìí náà kọ́ ni kọ́díjà àtìkẹ́ àyàtì àwọn àmì èmi ọlọ́run ọba wa bọ̀ ó ti ṣègbéra gágbà tó dé kèfèrí lọ sí yà níjọ́ náà wàkúńtà mìíràn kèfèrí inú àwọn kèfèrí lọ sí wa. ọlọ́run tó bá dídọ́ pé ìdàlìkì àmọ̀ jẹ́ ń sọ fún rẹ̀ yà dọ́bí jẹ́ o tó bá dídọ́ pé ìdàlìkì àmọ̀ sọ́dí gbogbo àwọn tí wọ́n ń parọ́ mímí ọlọ́wọ́ bá yọ̀ọ́ rí wọn wùjú òhún mùsùlùmí ọlọ́run lójú wọn yóò dúró ẹkí rẹ̀ síjọ́ náà ẹ̀káyà mi ti ń bẹnu alùpùpù wa ní yàwó mọ̀tẹ́bí adó òjò hún wàtẹ̀síwádó òjò àwọn ojú kan fò fún jọ náà ọlọ́run jẹ́ pé ju èmi àti yín kórìí rẹ̀ ojú àwọn ahlùsùn aljama ojú àwọn àwọn mùsùlùmí òdodo àwọn tí wọ́n dúró ti tọ́ lọ́wọ́ bá bí ó ti mọ̀ fún fún un bọ̀tẹ̀síwádó òjò ojú àwọn kò dúró náà làwọn kèfèrí àwọn aláìgbàgbọ́ àfọwọ́ abdullahi bin abbas ojú wọn dúdú ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó tún bá díjọ́ ń gbèdà alìkìyàmọ̀ rẹ̀ ànábì àwọn olùpé ọ̀rọ̀ ènìyàn ọlọ́ọ̀bà ní ọ̀rí wọn wujuhum muswadda ojú wọn dúdú báyìí ni o. ọlọ́ọ̀ni ṣé kìí ṣe jáànámọ̀ náà ni àyè àwọn olùṣègbéraga báyìí náà wà ní jáànámọ̀ náà làyè wọn ibẹ̀ náà sì ń padà sí. وينزل الله الذين اتقوا بما فازتهم وينجي الله وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون ọlọ́run ní ẹ̀rí èmi ọlọ́run èyí wà á la àwọn kan àwọn àwọn ni alẹ́rí ilẹ̀ àwọn tí wọ́n fayé wọn bẹ̀rù èmi ọlọ́run àwọn tí wọ́n fi ọ̀dọ́ wọn tẹ̀lé tèmi ọlọ́run àwọn tí wọ́n fi àlàáfíà wọn tẹ̀lé tèmi ọlọ́run àwọn tí wọ́n fi ọrọ̀ wọn tẹ̀lé tèmi ọlọ́run àwọn tí wọ́n fi ìgbà tán ráyè tẹ̀lé tèmi ọlọ́run àwọn tí wọ́n ti fi ìṣẹ̀mí wọn tẹ̀lé tèmi ọlọ́run ọba ọlọ́run lè ní ọlọ́run ọba ó wà là pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọba wọn àti dáadáa tó fi lólé ayé wọn ọlọ́run láburú kan kò ní kan rú ọlọ́run mọ́tà kìíní àti inú àwọn eléyìí o. ọlọ́run tó bá ti dijọ́ àlẹ́ fìyàmọ̀ yìí wọn ní banújẹ́ ọlọ́run kàá náà kún àwọn tí yóò banújẹ́ ìrìn àníkànjẹ́ mọ́ láti lè mórí bọ́ kú o ẹ wo àti ànábì fẹ́ràn wa ló ṣe ń pàkíyèsí wa báyìí sallallahu alaihi tá a bá lè mójútó àwọn nǹkan márààrún yìí ayé wa ò ní padà dàbí àwọn ẹni tó ń padà ń kábàámọ̀ yọ lọ́mọdé àkábàámọ̀ o abẹ́lẹ́ wa bímá nìyí wa kọ́ra nìyí wa àìsí wa fọ́lé kó àlékún máa àlékún àgbọ̀ ìrìn kankan wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha